Thank you. àṣà àti ìṣe. ìran àwọn àgbẹ̀ ló làdá ológun ló nìbọn o ògún ló nirin ṣàngó olúkòso arẹ̀kújẹ ayé arábàǹbí ọkọ ọya iná lójú iná lẹ́nu náà ló lẹ́dùn àìrá ìbejì ló lẹ́wà ọba ló ládé ìjòyè ló nílẹ̀kẹ̀ àwa la lọ́lọ́run ọlọ́run wá sí ló ní wá àwa la làṣà yorùbá ló làṣà yorùbá ló lédè yorùbá ló níwà tó dáa pẹ̀lú ìtẹríba yọ̀mí màtẹ́ lórúkọ mi ifáńkálẹ́lúyà làwọn èèyàn ń pè mí ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa bá ètò yìí bọ̀ torí pé ẹni tó bá lọ ló bá kú ẹ mú ìdílé nǹkan kẹ́ ẹ mú ìdí kẹ́ ẹ mú nǹkan lédìí àlejò wa ti wà nínú ilé agbára <laughs> àlejò wa ò ní hmm. ẹ á rí igi fi ṣe é fúnra wa ẹbí a kì kọ́ lónìí pé àwa ara wa ti ríra wa o àwa ara wa ti ríra wa ológin ni ti rọmọ ẹkùn kájọ máa ṣeré o àwa ara wa ti ríra wa kájọ máa ṣeré o ee. àbí kí n sọ pé ará olèrè wa jà <laughs> àbí kí n sọ wípé eh, eh, pé onílàmẹni tó lè jó jura wọn lọ onínilálà <laughs> olù lónìí gangan náà la kùtùkù máa so hmm. Hmm. àlejò wa ògbóǹtarìgì olùgbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ògbóǹtarìgì olùbéèrè oníbéèrè ni ah ká fun fún ká pòyàn nú ká túyàn fún ká béèrè béèrè ká ti yàn sí wá ká ti yàn sẹ́yìn ká kó sí yàn lẹ́nu ká kó sí yàn lọ́fun ká fọwọ́ ro ọpọlọ èèyàn papọ̀ kéèyàn sá lè sì í sá <laughs> ẹni tó gbà mí ìdánilọ́lá rẹ̀ rèé òun náà wá wá sórí ètò tòní o àlejò wa arábìnrin Adédoyin ni mò ń perí o àmọ̀ pé aya Kúkọ̀yí ọmọ bíbí ìlú Èmùrẹ́ ní agbègbè Kòròdú ní àlejò wa lórí ètò yìí o Adédoyin Ayakuko yìí. àmọ́ pẹ́ńlẹ́ o Ayakuko yìí ṣọ́ńpẹ́ńlẹ̀ ní àbọ̀ròde má jẹ́ kétí ẹja mọ́jọ́ omi kan mọ́ ní perí rẹ ìwọ lọmọ olómi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ atẹ̀kọ́ pọ̀nkan ìkan mímu ìkan àìmu ìwọ lọmọ aládé mẹ́rìndínlógún ọmọ aróbi ọmọ àtòrì ọmọ èlùkù mẹ́dẹ̀mẹ́dẹ̀ èlùkù mẹ́dẹ̀mẹ́dẹ̀ ìwọ lọmọ aṣẹ́wọn nípa oríkì ẹsẹ. ọmọ èlùkù mẹdẹmẹdẹ ọmọ èlùkù mẹdẹmẹdẹ ọmọ nsámọ ní pòríkì ẹsẹ ẹsẹ̀ ìkòròdú oríwọ ọmọ èlùkù mẹdẹ òṣà kan bẹ ní kòòdú tájèjì ọgbọdọ̀ wò àjèjì tó bá wo ojú ẹ̀ láti fọ ni ọmọ akénígbó ní ọkẹrù ọbara ọ̀nà ọmọ kòròdú oríwọ ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bẹ́ni tí òróbìnrin bí ogún bí ọgbọ̀n ayáǹbẹ̀ náà dẹ bàbá tó bí ọ̀n lọ́mọ lẹ́kọ̀ọ́ kòdó olíwù ọmọ àfẹlẹ̀jà ẹ káàbọ̀ sórí ètò wa. ẹ ṣe ah, gan ni a dúpẹ́. <laughs> àlejò wa dé ẹyin lọ́wọ́ àtijọ́ ní pẹ́ kó tó mú ìyàn ọlọ́run ò sìn bàálù ní gbé. aṣàánú wa. ẹ kò ní ṣàṣàkóṣe àṣẹrù wa. bẹ́ẹ̀ni. ẹyin àlejò wa ògbóǹtarìgì ni bá a ti sọ fún yín lẹ́ẹ̀kan nínú àwọn tí ń gbóhùn sáfẹ́fẹ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé bí èèbó ti dùn lẹ́nu yín tó torí àwa mọ̀ yín díẹ̀ kí ló dé tó ṣe pé ètò Yorùbá ńlẹ̀ yín wá yàn láàyò. ẹ ṣe mo dúpẹ́ olótùú ẹ̀yin olólùfẹ́ Adédoyin Kúkọ̀yí ṣàlàáfíà ni ṣé dáadáa mo bá yín ẹ kú ìgbà gbogbo ẹ kú ìfẹ́ ìfẹ́ tí ẹ sí mi olúwa máa bá mi nífẹ̀ẹ́ tẹ̀yìn náà ó lọ kò dé ó kò bọ̀ kò ní jẹ́ tiyín pẹ̀láṣẹ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè olótùú hmm, ó ti dáhùn ẹ̀. yorùbá láṣà. bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ní odò tó bá gbàgbé orísun àgbẹ̀ni. àti pé tẹnitẹni èkìsà ní tààtàn bẹ́ẹ̀ tó bá sọ lẹ́nu ló sọ àpò ìyàkọ́ ọlọ́mọ ajá sàpò ìyàkọ́ o. ká má fọ̀rọ̀ ọ́ lẹ̀ sọ̀rọ̀ <laughs> àlejò wa sẹ́yìn ti gbára dìde olúwa ń bẹ pẹ̀lú mi mo dẹ̀ mọ́ pé àwọn olólùfẹ́ mi lé náà. àwọn máa sọ fún yín wọ́n lè máa tàtẹ̀jíṣẹ́ gan kẹ́ ẹ lè mọ ìrìn àìdáhùn. àmọ́ ẹ má jẹ́ àgbàgbé pé Yorùbá gùn hmm. bẹ́ẹ̀ ni agungun tán ni Yorùbá ọ̀rọ̀ Yorùbá dàbí ọ̀rọ̀ gangan ni tó bá kọjú sẹ́nìkan ibòmí ló kọ sẹ́lẹ̀ ṣe. ṣùgbọ́n èèyàn ò lè mèdè àyàn bí ẹni tó bá mú kọ̀ǹgọ́ ẹ̀ dání ẹ̀ bá mú mi lè dání náà ni ó mọ̀ ń táwọn ń sọ béèyàn bá sì mọ́ kọ́ dání ọ̀dọ̀ ara ẹ̀ náà ni ó roko sí. mo rántí ijọ́ náà lọ́hùn ìgbà náà lọ́hùn ọdún náà lọ́hùn oṣù náà lọ́hùn ọlọ́hun ẹ̀san. tẹ̀fẹ́ gbẹ̀san báyìí ní sí àbí bó o ní. mi ò fi gbogbo ẹnu sọ mo sáànà sí pé ọlọ́hun kan ń bẹ ọlọ́hun ẹ̀san. ọlọ́hun akọ wa mọ̀ sí. ọlọ́hun ò ní fi wálẹ̀ kò ní fi àjẹ wa yorùbá láṣà àṣà àti ìṣe àṣà tó dùn àṣà tó kún àṣà tó ki àṣà tá a ti ń kọ́ ẹ̀kọ́ tá a ti ń kọ́ ohun gbogbo tó ń ṣe ni láǹfààní tó ń ṣe ni lóore mm. ètò ń tẹ̀ síwájú ẹjá lọ sí òkè lọ́hùn nígbà tábà ẹ padà dé á wọnú ìpele tó kàn Yorùbá láṣà àti ìṣe. Yorùbá láṣà Yorùbá láṣà Yorùbá láṣà àti ìṣe. àṣà wa rèé hmm. lórí ètò yín ètò wa yorùbá láṣà àti ìṣe ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tó ń kọ́ wa láṣà lórí àwọn ètò yín tẹ́ ń gbé àṣà lárugẹ tẹ́ ẹ fẹ́ kójú ó ti ìran yorùbá tẹ́ ẹ fẹ́ kí ojú ó ti ìran káàárọ̀ oòjíire ẹ torí pé fọ̀túnwé òsì fòsíwé ọ̀tún lọ́wọ́ fi mọ́ wọ́n ní ikán parapọ̀ ikán mọ́lé ńlá àwọn èrún pawọ́pọ̀ wọ́n kọ́ àgìyàn jìgòdò náà hmm. ló jẹ́ pé ká gbéra wa lárugẹ ká wá sórí ètò ara wa ká bára wa ṣe ká ṣàrí pé èdè Yorùbá àṣà Yorùbá kò parẹ́ kò bàjẹ́ ìkòkò mẹ́ta rèé o hmm. lábẹ́ àbúradà abala àṣà wa àmì ohùn orí ọ̀rọ̀ Yorùbá hmm. dóyin rere kúkọ yìí mí dò mm-hmm. mí tá a bá ti pè é sínú a pè é sí ẹ àfihàn olùwulẹ̀ nílò à ń ṣàpèjú ndéyìn náà ń ṣe lórí ètò ni èèwọ̀ lọ́mọdé ajé èèwọ̀ ẹlòmíì kì í ṣe pé ayé ń dà á láàmú hmm. bóyá aṣọ kan ni ò yẹ bóyá aṣọ kan ọ̀dà aṣọ kan ni ò yẹ kó máa wọ̀ Hmm. ó lè jóun ló ń wọ̀ ló ń dà láàmú hmm. kí ló yẹ wọ ẹ hmm. kí ló yẹ kó o ṣe kí ló yẹ kó o má ṣe kí làwọn àgbà ní ká má ṣe kí nìdí tán fi ní ká má ṣe n tẹ ìwọ bá dé àrókò rèé oríṣiríṣi ọ̀nà la fi lè fi nǹkan rán yàn sí yàn la fi lè fi nǹkan bá yàn sọ̀rọ̀ àfi lè bára wa sọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ ayé ìgbà wọn bẹ́ẹ̀ ni tó ṣe pé òye rẹ̀ lè má yẹ ẹni tá a ránṣẹ́ gan bí ìgbà tí ò sí nínú sinimá òun ẹ̀ ọ́yá mbọ̀nká ti bẹ̀rẹ̀ ìkókó àmì ibi tẹ bá ti fẹ́. <laughs> ẹ mú yìí tó bá ti kókó mú yìí abẹ̀rẹ̀ náà ni. <laughs> ẹyẹ olólùfẹ́ Doyin Kúkọ̀ yìí. yẹn hmm. súré lórí òkè báyìí òkè <laughs> àdúrà. lọ́wọ́ máa gbàdúrà àti bí ṣe mọ́ ń rí nì. Ah, báyìí ni o ẹ bá ní báwo ni ṣe é rí ẹ má tún ah! ah! bẹ́ẹ̀ tún èèyàn lè gbàgbẹ́ dágọ́ ọlọ́pàá o. láṣẹ gan-an mi mọ́ wọn kọ òwe ìtàn tó yẹ kó gùn gbọ̀nàgbọ̀nà. àì má jẹ gùn jù. ọ̀gẹ̀dẹ̀ dúdú òyàbùṣán ẹ fà mí lé lórí. ọ̀gẹ̀dẹ̀ dúdú òyàbùṣán. Mm. ẹ fà mí lé. ọ̀gẹ̀dẹ̀ dúdú mm. dòdòdò mímí dòmídòmí. <laughs> Ah, ṣùgbọ́n yóò pàtẹ́wọ́ fún mi njọ́ mo wérí ètò yín o. ẹ pàtẹ́wọ́ kan bá ẹ gbà mo pàtẹ́wọ́ mo pàtẹ́wọ́ ó dẹ jẹ́ pa méjèèjì kó wáyé. <laughs> Ah, ọlọ́run ó bá wa ṣe ọlọ́run ò ní jẹ́ ẹ gba gbogbo ẹ̀ tán o ẹ ti gbà kan báyìí ọlọ́run ní jẹ́ ẹgbà méjì tó kù lágbára ọlọ́run. ẹ má ṣe pé. àdúrà ni gbogbo wa ń gbà. orí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ mi. sẹ́mi olólùfẹ́ ó wà lẹ́yìn mi. orí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ tọ̀dọ̀ mi náà wà lẹ́yìn mi. àti ẹ̀tíjókòó gan wa di wàhálà báyìí kọ́ lọ́ọ́ sàn. ṣé bí ti wọ́n rí mi. àga gbóná ni àga yan kí àga tó ń gbóná láláálá tó ń gbóná láláálá wọ́n ní èèwọ̀ ni a gbọ́dọ̀ fi ìgbálẹ̀ ọwọ̀ tá a fi ń gbálẹ̀ sínú oòrùn kí ni ó ṣẹlẹ̀ sí ẹni tó bá ṣe bẹ́ẹ̀. ẹ ìgbóná ó dàbẹ̀ ni pé gbogbo àwọn kì í ṣe ẹnìyẹn nìkan o hmm. ilé yẹn hmm. ìgbóná á bá wọn jà. ìgbóná hmm. ìgbóná á bá wọn jà. bẹ́ẹ̀ni gbogbo wọn a máa gbóná nínú ilé yẹn. wọn a máa gbóná kí ni wọn pè ní gbóná. ìta. Ah! ẹ gbà dáadáa ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ṣùgbọ́n ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè tí ò sí nínú béèrè tó wà nílẹ̀ yìí o ṣé gbogbo èdè àṣà ìṣe Yorùbá yìí ẹ̀kọ́ mi kan ni àbí ẹ ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ kẹ́ ẹ tó máa ṣètò àbí òun lẹ lọ kàn léèwé ni. Hmm, ìbéèrè ńlá lẹ béèrè olóòtú ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé èdè gẹ̀ẹ́sì hmm. ó fẹ́ dàbí ẹni pé òun ni mo mo dáadáa yóò rọ̀ yín lọ́rùn dáadáa. ẹnìkan hmm. wọ́n wá pè mí níjà ní ìgbà tí ètò kan fẹ́ bẹ̀rẹ̀ hmm. bá ní pé gbà tí wọ́n tó ń po ètò yẹn pọ̀ ìwọ kẹ̀ ó wá dùn mí. ìwọ kẹun. ah ó dùn mí. yorùbá kì í síbẹ̀ ìwọ kẹ̀. ìwọ kẹ̀ ọmọ yorùbá ni mí. ìwọ tó o lè ṣe nǹkan báyìí. ah ẹ wò ó dùn mí ó dùn mí gan-an lẹ́yìn náà bá ní ẹ wà kúnrin ẹsẹ̀ yín bẹ́ẹ̀ ni pé àfi kí n ṣe ó dó ń dandan. mo wá bẹ̀rẹ̀ sí ní máa tẹ́tí sí oríṣiríṣi ètò. Hmm. ẹ wá tún ní èèyàn kan ẹ̀gbọ́n mi dáadáa tí màá máa dúpẹ́ fún ní hmm. gbogbo ìgbà Àfọlábí hmm. Ògúnjọbí. àfo. Ah, ah, mo wá lọ bá òun ni olùdarí ètò yẹn. mo wá lọ bá mo wá ní èwo èmi nìyí o. Hmm rí mi tán o. o ti rí mi tán. wò mí sórí ọmọ ẹ̀kọ́ ni mí ẹ̀yin lẹ mọ bí tẹ́ dẹ̀ fẹ́ gbé gbà ọmọ ilé ẹ̀kọ́ ni mí mo dẹ̀ ti ní sùúrù mo dẹ̀ ní ọkàn láti kọ ẹ̀kọ́ mi. Hmm. Hmm. ló bá bẹ̀rẹ̀ sí ní kọ́ yín. àwa bẹ̀rẹ̀ sí ní kọ́ mi àwọn á fún mi láwọn oríṣiríṣi ìwé àwọn oríṣiríṣi nǹkan tí mo láti máa ẹ̀yin lẹ́dẹ̀ mọ̀ ó ti yé àwọn olólùfẹ́ wa nílé náà là ń sọ pé ó kọ́ yín lámì ó kọ́ yín lówe ó kọ́ yín ní ọ̀fọ̀ ó kọ́ yín lógèdè ó kọ́ yín láàsán ó kọ́ yín lẹ́sà ó kọ́ yín lówì ó kọ́ yín ìjàlá ó sákọ̀ yín gbogbo ẹ̀. gbogbo ibi tí Yorùbá pín sí tó bẹ̀rẹ̀ sí kì í ṣe tó pín sí nítorí mo sọ lẹ́ẹ̀kan pé Yorùbá gùn mm wọ́n sàkọyìn gbogbo yorùbá ṣé ká bẹ̀rẹ̀ sí ni máa tú ilẹ̀ lọ báyìí. ẹ jẹ́ àtú. ọ̀dà ẹ̀tún mú àmì ẹ̀tún mú àmì ẹ̀tún méèwọ̀ àrokò ló kù báyìí. àrokò. me too me too. ẹ báyìí ṣe eléyìí máàkì méjì tẹ́ ẹ ti gbà tẹ́lẹ̀ á pa rẹ̀. ah ẹ má pa rẹ̀ èmi ìṣe bẹ́ẹ̀ lórí ètò tèmi. ẹ báwa ṣe ń ṣe lórí ètò tiwa nù torí tá a bá ti rò tàbí tá a ti nígbàgbọ́ kó yẹ kẹ́ni ilé ìgbà ilé. èmi tẹ̀ yìí máa ń ṣà nítorí ó dàbí jọ tẹ̀ wá bóyá béèrè kan lẹ́gbàánu mẹ́ta. ọlọ́run ò jẹ́ àfi tí mo tún gbà tẹ́ ẹ ní mo gbà tẹ́ ẹ padà bẹ̀ mí lẹ́yìn ètò. Oh, ìgbéraga bẹ mm, ẹ̀yin ni olùtukọ̀ ètò yẹn jẹ́ ń dá. kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ bá gbà gan mo lè lẹ́ẹ̀gbà kí n sì pé nǹkan báyìí. àwọn àmọ́ ọlọ́run wà láàárín èmi àti yín. ẹ̀fọ́ ọlọ́run lẹ́ẹ̀ sọlọmù ọlọmọ pẹ nìkan gbà kẹrin. tẹ bá wá ní mo ṣì tẹ bá sùn tẹ ráyán funfun èmi mo wà ń o èmi mo o ẹjọ́ tí ń bẹ níwájú Ọlọ́run kọjá ẹjọ́ doyin kúkọ yìí tí a bá fi fìlà ẹnìkan àti màrìwò ọ̀pẹ ránṣẹ́ sí ilé láti oko kí ni ìtumọ̀ rẹ̀. Hmm. ẹ ìyẹn túmọ̀ sí wípé ẹ jẹ́ ká ṣe ní àpẹẹrẹ bóyá àwọn ọlọ́dẹ mm. wọ́n dẹ gbó lọ àbí àwọn tí wọ́n ń roko. àwọn àgbẹ̀. àwọn àgbẹ̀. báwọn àroko bọ́dún dé. bẹ́ẹ̀ni bóyá wọ́n lọ papọ̀ mm. ìkànnì wọn mm. ó wá ṣàìsí tí wọ́n bá fi fìlà àti àroko màrìwò ọ̀pẹ tí wọ́n bá fi ránṣẹ́ sílé ó túmọ̀ sí pé ẹnìyẹn ti dolóògbé nìyẹn. ó ti ṣaláìsí. bẹ́ẹ̀ni ẹ rò bẹ́ẹ̀ ni àbí ẹ mọ̀ bẹ́ẹ̀ àbẹ́ ẹ rò pé hmm. ah, ó yẹ kó lè jẹ́ bí ó fara pẹ́. kì í ṣe pé ó yẹ àbí ó fara pẹ́ bó ṣe yẹ kó jẹ́ nìyẹn. Ah. ẹ gba àmì lẹ́ẹ̀kan ẹ gba ìwọ náà ẹ gba ìwọ ní ẹ ìwọ. mo gbà ní mi ò jẹ́. Hmm, ṣùgbọ́n ẹ jẹ àmì hmm, ẹ fẹ́ jẹ àrokò ṣe é jẹ ìwọ náà. <laughs> mi ì ìwọ mo gbé ìwọ. ẹ gba ìwọ <laughs> mo láyọ̀ àtàǹfààní láti sọ fún yín pẹ̀lú inú dídùn wípé tí wọ́n bá fi fìlà ẹnìkan hmm. àti màrìwò ọ̀pẹ ránṣẹ́ sílé látòkò hmm. ẹ̀ tàbí láti ìdálẹ̀ tó túmọ̀ sí ni wípé ẹni náà ti kú ah! ẹgbà tó ẹgbà nù ẹgbà. àṣebínú àwọn èèyàn ṣe máa ń dùn ní tọ́wọ́ kan gbogbo àwọn ah! fẹ́rẹ́. kò rọrùn bí ìgbà tí yàn jókòó lórí àgágbó náà nìyí adúgbò lọ́wọ́ Ọlọ́run à ń bá ètò yìí bọ̀ ètò ṣe ń tẹ̀ síwájú ká tó lọ sí abala ilé ètò tó kàn lórí ètò yìí ètò wa Yorùbá láṣà àti ìṣe ẹ má gbé kó mbẹ o ẹ má yí kó mbẹ ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ ń bọ̀. Yorùbá láṣà Yorùbá láṣà Yorùbá láṣà àti ìṣe. <laughs> ìlú rẹ ìfọn rèé ẹ kọ́wọ́ bọnú rẹ̀ ah. kẹ́ ẹ mú nọ́mbà ní tó bá ń bẹnu nọ́mbà náà wọ́n ó fọ́n tàbí kí wọ́n lù ú tó bá jẹ́ lù jáde fún un nọ́mbà kẹrin ìfọn olùfọn kẹ́ ẹ gbọ́ dáadáa àbí kí wọ́n tún fọn ah. torí tí wọ́n fọn mm. n tó yẹ kẹ́ ẹ mọ̀ ni. ó yẹ kí n mọ̀. Ah, ah. bí ìgbìyànjú ń kọrin ni ṣé n fún yín láǹfààní àtòdì ọ̀bẹ kí wọ́n tún fọn lẹ́ẹ̀kan sí i. ẹ jọ. ó yá olùfọn. ti gbọ́ rí o ẹ dúró. ṣé ká ń de dúró báyìí ni àbí ká jókòó ká ní sùúrù lẹ fẹ́ wí. mi ò mọ̀ o. àmọ̀ hmm. pé àbí kí ló kì í. àmọ̀ pé. àmọ̀ pé ẹ̀ ǹlẹ́ <laughs> ẹ̀ ǹlẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́n tí olùfọ́n fọn torí èmi náà mo lè má mọ̀ ọ́ èèyàn sì mi. ẹ fún mi láǹfààní lẹ́ẹ̀kan sí. a ti tan, àǹfààní tan. ẹ jọ mi máa ń fún yàn láǹfààní. a ti fún yín láǹfààní torí ó ti rọ̀ jù ní bẹ́ẹ̀ náà fagbọ́ mo lè jí gbọ́rí olùfọ́n ó yá jẹ́ agbọ́túmọ̀ rẹ̀. ẹni bàbá kan. bàbá ra tó mọ yìí ọmọ kò fi wá ṣeré bàbá ra tó mọ yìí ọmọ nǹkan tí mo fẹ́ sọ ẹ̀ gangan nìyẹn bá a máa ra tó mọ yìí ọmọ ṣùgbọ́n wá ṣe rẹ máa máa ra tó mọ yìí ọmọ mi ò ṣí ní ìní olúwa ràn wá lọ́wọ́ di olúwa ṣe mọ́ mọ́. ó kù lu ẹ ti ṣìyún ká gbà pé ẹ ti gba mẹ́ta àmì èèwọ̀ àrokò lábẹ́ àṣà wa tìlù ti fọ́n ọlọ́run ti jẹ́ ah! kẹ́ ẹ gbé ìfọ́n gbági ó kù lù ẹ̀yin ayan ẹ gbáradì ẹ mú nọ́mbà ẹ má dànù nọ́mbà kẹta àyàn. ìkẹta. Hmm. ẹ tún ní kẹ́ ẹ fẹ̀yìntì. ṣé mo láǹfààní ẹ̀ kan sí. ẹni ẹni ẹni bóyá ẹ ti rò kí ẹ bá tún fẹ̀yìntì ń irun tó gbé wá ṣé kí wọ́n tún lù lẹ́ẹ̀kan sí i bẹ́ẹ̀ ni ó yá ayàn. àmọ́ pé àdé àlejò wa. sẹ́ni tó mọ̀ wà ń bí. pẹ̀lú ògo ọlọ́run. Ah, ṣé mo láǹfààní ẹ̀kan sí. ẹ ti gbọ́ lẹ́ẹ̀mejì. ẹ jọ ẹ jẹ́ ń túgbọ́n lẹ́ẹ̀kan. Ah, ọlọ́run ò jẹ́ ni ọlọ́run ò jẹ́. Mm ẹ wò mo sọ lẹ́ẹ̀kan pé yorùbá gùn. ẹ ó gùn mi ò mọ mi ò mọ lu yín. Ah, mo tiẹ̀ fẹ́ràn kí ẹ máa jẹ́wọ́ lẹ́rọ. ó yá àyàn ẹ tọ̀pá bọ́ọ̀lù kẹ́ ẹ túmọ̀ ń tẹ́ ẹ lù fún akágbọ́ o. nítorí mi bàjẹ́ nítorí mi bàjẹ́ ìṣẹ̀dálẹ̀ bàbá bàbá mi nítorí mi bàjẹ́. <laughs> àmọ̀ pé àdé mo ti sọ lẹ́ẹ̀kan àlejò arábìnrin Doyin kúkọ̀ yìí. mo sọ fún yín pé olùkẹ́kọ̀ọ́ ni mí ní gbogbo wa ah, lèmi o ah, mo dẹ̀ yìí ń kọ́ sí ni èyí tí mo tún kọ́ lórí ètò yìí mm. ní ìsìn á tún wúlò fún mi tó bá yá. ẹ ní ṣubú ètò sì ń mm. tẹ̀síwájú o àmúnú mm. ara wa dùn à ń dára wa lára yá ni o yorùbá láṣà àti ìṣẹ̀lẹ̀ tó ẹ jẹ́ ká lọ sí ìpele tó tún kàn lórí ètò yìí ẹ má gbé kó mẹ́ o yorùbá mà láṣà àṣà tó dùn. yorùbá láṣà yorùbá láṣà yorùbá láṣà àti ìṣe abala tí adébáyé náà ni abala bójúbójú olóró ń bọ̀ hmm. abala tí a ti ń gbéra wa fira wa sí ipò àwọn tí wọ́n jẹ́ bíi pé àkàndá ẹ̀dá tí wọ́n ní ìpèníjà hmm. yálà nípa ẹ̀yà ara kan tàbí òmíràn ó lè jẹ́ ojú etí ọwọ́ ẹsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóò ni wọ́n ṣe mọ nǹkan bóò ni wọ́n ṣe ń rí ìgbé ayé ìráyé ṣe hmm. bóò ni wọ́n ṣe ń ráyé lò bóò ni wọ́n ṣe ń gbégbé ayé wọn ẹ̀ ń dábẹ́ sínú ó ẹ̀ gbọ́dọ̀ gbàgbé orin kan báyìí bójú bójú o olóró ń bọ̀ ẹ ṣe gbàmọ́ ṣé kí n ṣí ṣìṣìṣì ẹni tó lóró bá mú apàjẹ. lóró eléyìí ìpààyàn jẹ ìwọ lóró tó lóró bá mú èèyàn bá lè gba ago ọwọ́ ó lè gbòòkà ó lè gba ẹgbàá ọwọ́ olóró lè gba bàtà tó ga yìí bàtà tó ga hmm, ah, máa ń fẹ́ràn bàtà tó bá ga ńlẹ̀ báyìí ní máa ń jẹ́ kí èèyàn ga èèyàn wà gùn sí i. n bá tiẹ̀ bọ́ gan mo yìí ga jù yín lọ. Ah, àánà ni dẹ́yìn náà ò ní kádùpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ ti já sún sẹ́yìn díẹ̀ báyìí ẹ máa bọ̀ ẹ máa wo bẹ́ẹ̀ o ah, ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. á dàbí pé màá fẹ́ fún ìjà yìí. ẹ fún ìjà o ẹ fún ìjà o torí ndẹ́ fẹ́ ṣe yìí ẹ fún ìjà dáadáa ni. ẹlẹ́dàá mọ̀ sí mi lọ́wọ́ sinmi lọkọ sinmi bọ. ẹlẹ́dàá má padà lẹ́yìn tàwa náà o èmi tí mò ń ṣètò máa ń ọgbà o ẹ̀sùn mọ́ ah, bí ẹ̀sùn síbi. ìwọ làbẹ̀rẹ̀ má gbà. ẹ̀sùn síbi ẹ̀sùn báyìí. kémi náà dìímú bẹ́ẹ̀ dìímú. Ah, ah, ẹ má dìímú àti ìṣe ọ̀gbẹ́ni bàbá wa púpọ̀ yìí ẹ má dìímú ẹ máa wo bí ibi tẹ́ ẹ máa wò rèé. bójúbójú olóró ń bọ̀ lábala yìí eléyìí tí àjọ Bùmárà Foundation tí wọ́n ṣagbátẹrù rẹ̀ àlejò wa ẹ kọwọ́ bọ̀ ẹ má wo bẹ o ẹ kọwọ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan lẹ́ẹ̀bá pàdé ńbẹ̀ ẹ mú lóríṣiríṣi kẹ wá wo eléyìí tẹ ẹ bá mú kẹ ẹ sọ pé nǹkan báyìí o tẹ ẹ bá ti dárúkọ pé ẹ mú nǹkan kan ẹ tún lè mú lẹ̀ mú mi mọ́ o. mi lè mú lẹ̀ mú mi mọ́. Hmm. Ah, èmi kọ́ lẹ́ẹ̀ bì àfi ká bí ọlọ́run lè rí kí lẹ mú àlùbọ́sà. ẹ má yọ ọjà kí lẹ́lẹ́ mu. àlùbọ́sà. lẹ́yìn tẹ̀ tí wàá gbìyànjú látòní tí mo jẹ́ ìṣòro pé ẹ dira dira gidi wa. àlùbọ́sà ni. ẹ wò dáadáa o. àlùbọ́sà ni. ẹ tẹ̀ ẹ wọ ẹ fojú inú wo o. ni. tó dájú. bẹ́ẹ̀ni. ó dáná ẹ yọ jáde. Ah, mo gbà mo gbà mo gbà mo gbà ó ní àlùbọ́sà ni. <laughs> àlùbọ́sà ni. <laughs> Ah. Ah. àlùbọ́sà ni bẹ́ẹ̀ ni ṣe ẹ̀kan ní mú. ẹyọ kan náà díẹ̀ tó nìkan ní nǹkan. Ah! Ah! <laughs> kí ni wọ́n ń ṣe sálùbọ́sà. Ah! oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe sálùbọ́sà àmọ́ jẹ́ àfi máa tún máa ń wo àwọn oríṣiríṣi àìsàn ara. wọ́n ń ka lókè ni o àbí. wọ́n máa ń gbìn ni. wọ́n máa ń gbìn mm. gbìn bó o ṣe kíká lókè ni àbí jíjá bí ewé àbí wíwúlẹ̀. wọ́n máa ń tú ni. bẹ́ẹ̀ ni ẹ ti jẹ́ rí. àá ta ni ìjà àlùbọ́sà. bí ẹ̀ bá lóun bóyin lálùbọ́sà ni ìsìn ẹ̀ mú ore. àkíndé ń mú ore nítorí mo mọ àwọn nǹkan tí mo ń ṣe lára. ọ̀dà ẹ̀bùn àkọ́kọ́ tá a kọ́ bóyin lórí ètò inú iṣẹ́ àlùbọ́sà sit communication ni ẹ máa mú lọ ẹ lọ fi ṣẹ̀ fọ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ńlé àlùbọ́sà náà fún mi lórí ètò yìí. <laughs> ẹ ní àlùbọ́sà ni wọ́n kọ́kọ́ fún yín. àlùbọ́sà ni wọ́n kọ́ fún mi ní orí ètò yìí o torí pé n ta kó síbẹ̀ pé kẹ́ ẹ mú pọ̀ àlùbọ́sà ló wù yín lọ́lórí yín mú Mm. a ò sì fẹ́ gbà padà lọ́wọ́ yín ṣùgbọ́n lórúkọ iléeṣẹ́ ọkọ̀ lóyún worldwide nigeria limited wọ́n ní ká gbé àpò yìí fún yín fajik flusher ló ń bẹ ń bẹ. iléeṣẹ́ fọláyẹmí ventures tí wọ́n ń ṣe ọṣẹ olómi wọ́n ní ká gbé ọṣẹ ilé yìí fún yín ṣé wá rí àpò ìléwọ́ yìí ajé abọ́lá musé hmm. ààrẹ àti olùdásílẹ̀ <laughs> bùmára foundation ló ní ká gbé àpò yìí fún yín nínú àpò yìí táwẹ́ẹ̀lì báyìí mẹ́mẹ́ tí wọ́n lè fi nu ojú rúlà ìwọ̀n tán mọ́ iléèwé lè lò àti gègé ìkọ̀wé tí táwẹ́ẹ̀lì bá ti fẹ́ dọ̀tí ọṣẹ tẹ́ ìfọ̀ ní Fọláyẹmí gbé wáyìí ẹgbà. ṣé ẹ wá rí eléyìí aṣọ ni o léèsì ní bẹ́ńbẹ́ aṣọ léèsì ìyá wa àlẹ́ ajá Sherifat tí wọ́n ní gbòdegbòde fabrics ní eréko Òdúmọ̀tà lóní ká gbé fún yín pé kẹ́ ẹ rán kẹ́ ẹ gbé fẹ́ ní bá yín ránṣẹ́ kẹ́ ẹ bù sára kẹ́ ẹ máa jayé ọlọ́ba ṣé ẹ wá rí eléyìí alhaji bọ́lájí hasan olùdásílẹ̀ àti aláṣẹ hasball international tí wọ́n jẹ́ ògbóǹtarìgì developer ní Lagos Island wọ́n ní ká gbé àdùgán ẹlẹ́lẹ̀tìrìkì ẹ bá ti kí bọ́ná láàrin ìṣẹ́jú mélòó oúnjẹ dé lẹ́nu ká gbé fún pé ìmúra yín ó pé bí ọmọ Yorùbá tó ń gbé àṣà àti èdè lárugẹ dáadáa pé ká gbé ilé ìfipẹ́ máa gbé lọlé ọpẹ́ ọyá ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ah! gbogbo ẹ̀yin tí ẹ fún mi lẹ́bùn yìí pátápátá bùmárà fajik asbord àtàlájà gbòde iná ò ní yín o. ṣé ẹni dúpẹ́ lọ́wọ́ albasit tó fún yín lálùbọ́sà. àti albasit communications náà a dúpẹ́ pẹ̀lú fún àlùbọ́sà tẹ fún mi ah, eh. ibi tẹ́ ẹ ti ń mówó náà kò ní gbẹ o eh, ọlọ́run ọba tó dẹ̀ wá fún yín lówó kò ní fi gbọmọ lọ́wọ́ yín eh, ọlọ́run tó fún yín lọ́mọ kò ní fi gbọ́wó lọ́wọ́ yín láti ọlọ́run a máa rí yín bá iléeṣẹ́ Albasit Communications náà kò ní dàrú ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ń bí pátápátá náà ilé àtọ̀nà yín kò ní tú o Yorùbá láṣà á túbọ̀ máa lọ sókè. àṣẹ àṣẹ àṣẹ tí inú òní bàjẹ́ ẹ jẹ́ ká máa palẹ̀ mọ́ ká ṣe bí ẹni pé à ń lọlé ọ̀dọ̀ wa adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti tì wá lẹ́yìn lórí ètò yìí twenty eight twenty eight creations adúpẹ́ lọ́wọ́ yín o tobilet unique eh, ventures adúpẹ́ lọ́wọ́ yín bákan náà la àgbàgbé builder mrs fọláṣadé làjà fún àtìlẹ́yìn wọn fún wa ní orí ètò yìí a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ SP Asset Links tí wọ́n ń kọ́lé tí wọ́n ń talé tí wọ́n ń talẹ̀ àwọn ẹlẹ́stéètì nu a dúpẹ́ òkun bákan náà ni à ń kí gbogbo àwọn èèyàn tí wọ́n ti bá wa lọ́wọ́ sí ètò yìí gbogbo àwọn tí a jọ kó ọgbọ́n pọ̀ láti gbé ètò yìí kalẹ̀ títí ọjọ́ mi ọjọ́ rẹ̀ tá a tún máa pàdé tá a tún máa jẹ̀gbáládùn ara wa tá a tún máa kọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n kọ́ àṣà kún àṣà lórí ètò yìí ètò wa Yorùbá láṣà èmi ọmọ yín Yọ̀mí Mátẹ̀ Ifáńkálélúyà ni mò ń sọ fún yín pé ayọ̀ lágbọ́síra wa ire láfipàdé o Yorùbá láṣà àti ìṣe. thank you